ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ abalẹ̀ lọ ni ìtúyà ni ẹ̀ tó bá ń sọ fún mi pé lóyà máa ń wò pé lóòótọ́ ló lóyà aṣọ lóyà dídé. ọ̀dàlẹ̀ ni ẹ. bàbá mi dalẹ̀ mi ta lèmi tó bẹ́ẹ̀. èmi ní fúnra mi ni mo dúró ẹni èmi ni màá dẹ̀ pa ọwọ́ mi ni màá fi pa. bọ́ọ̀sì tuwali. yomo. tuwali bọ́ọ̀sì tuwali. ló ti tọ́ máa ń sọ pé kò sí hundred percent loyalty òbí máa ń bìlí pé lóòótọ́ ló lóyà àṣé ó sí mi. Ah. Mo rò pé ó lóyà. Ẹni tútù ìjọba kò dá lára. Bí tẹ́lẹ̀ sí ẹ̀ ò Boss, ó dà mí má dẹ̀ pa ẹ̀. ọ̀rẹ́ tó bá dalẹ̀ abálẹ̀ lọ. kàtíṣe. ẹ̀yin lè bílẹ̀dì láti kékeré mi tó bẹ́ẹ̀ ta ni mí níwájú èmi rà nígbà tí èmi bá tẹ̀. ẹ̀bẹ̀ dákẹ́. tí wọ́n mú bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ fi gé mi jẹ́ àjẹ́kìtì ẹ̀ járe kọ́kọ́ fáwọn yòókù ah of course hallelujah. ìwọ ta ni pa ìta lẹ́nu rẹ. ẹ̀yin ẹgbẹ́ ìdìbò láti kékeré wọn mi tó bẹ́ẹ̀ mi tó bẹ́ẹ̀ mi tó bẹ́ẹ̀ bọ́s mi tó bẹ́ẹ̀. ọjọ́ ẹ̀sán mi. bọ́s ìjọba ká mi tó bẹ́ẹ̀ mi tó bẹ́ẹ̀. jọ̀wọ́ bọ́s. àlọ́ dúró wájú ẹ̀. ah àgbà àgbà òye iná iná iná gangan. anyway òfèlè ìfà ẹ̀ léde. Ah, jọba ṣẹ́gun bàbá ṣẹ́gun bàbá. àníṣe kan tá a máa ṣe lónìí alápẹ̀ṣọ́ tá a lọ gbogbo ẹrù tó wà nítòsí ibi tó ti máa ń gbé ẹ ọgbẹ́ tó bá ti gbé aláàtúnú tó wà lọ́rẹ́ gbogbo àpàdé gbé fún ìjọba káfàtà kúrò báyìí náà níbo la ó fàbọ̀ síta bá dé. Mama. hold my baby's band. No, no, I'm sorry, I'm sorry. Yes. No, ah, no, don't worry now. I'm not baby shy, I'm not baby shower. Don't worry, man. I'm sorry for that. Nigga, take care, man. I see you, bro. Oh, I love you. You are my world. You are my happiness. You are my joy. You are my love ṣébi tó máa tó sí náà lónìí. ǹjẹ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí you know it for yourself that I love you so much you're my ride or die I can't do anything without you báwo ni kò bá dẹ̀ ṣe she kí n kò ṣínú mi fún ẹ so you can know how much love I feel for you. Demola. Èkó ni mò ń lọ. Ìwọ dẹ̀ rí you're going to Ondo. Ọmọ yín jìn síra wọn. I'm scared. Please, ah, don't be scared. Lóòótọ́ àti lódò ló ń pínyà láàárọ̀ ọ̀la. Òun nígbàgbọ́ wípé ìpínyà yìí kò ń ṣe fún kú. You're just going to Lagos and I'm going to Ondo State. Means of communication is now more advanced. I'll be calling you video calls, FaceTime gbogbo ẹ̀ máa ṣe fún ẹ má wọrí. I don't get it ṣe ṣé gbogbo fídíò calls yẹn ṣé ó lè dàbí mi I don't worry don't worry yourself. Eh? Okay I have an idea. tí bá ti I'll talk to Popsi because he has a junior brother in, in Lagos. I'll just talk to him like let me go and stay with his younger brother. That way we can get to keep in touch. I'm Marirawa every time. Are you serious? For real, man, I'm serious. <laughs> That's better. <laughs> Come on, give her a like here. That's what you like. Thank you, my know. Wait, wait, wait. How about you need to move up and go and get? I said I would get it now. Tibamu. I'm sorry. Tibamu, seriously, Tibamu. I'm sorry. ayẹlẹ ayẹlẹ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ wọ́n lé wọ́n lé wọ́n lé wọ́n lé. ọ̀rọ̀ yìí ò yé wa ó o. Mm, ọ̀rọ̀ yìí ò yé wa ó o. níbo là ń lọ níbo là ó fàbọ̀ síta báyìí. kádàrá ni kéèyàn kúrò nínú àgbàdà bọ́ sínú iná. sórí ló ti ní àbáyọmọ ní kàpé yìí ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú mm, ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú níbo là ń lọ níbo là ó fàbọ̀ síta bá dé. dáyé torí pé ewúro ń korò ní bẹ̀rẹ̀ o bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ewúro ìgbẹ̀yìn ewúro ní láti lò ọ̀rọ̀ yìí ó yé wà ṣàyọmọ́ ní àbíkàdàrá ẹ bá wa dá sí o torí wípé ó sùn mí ọ̀rọ̀ yìí ó yé wà ó rújú o ọ̀rọ̀ yìí ó yé wà ó rújú o níbo làwọn. ò dá ẹ yé ṣèkà mọ́ àní ìkà ò dá ayẹlẹ ayẹlẹ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ wọ́n lé wọ́n lé wọ́n lé wọ́n lé. bàbá dé ọ̀rọ̀ yìí ò yé wa ó o ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú o ọ̀rọ̀ yìí ò yé wa ó o níbo là ń lọ níbo là ó fàbọ̀ síta bá dé ọ̀rọ̀ yìí ò yé wa ó o sáyọ̀mọ́ ni ká pé ìyá mi ká dára ni èèyàn kúrò nínú agbada bọ́ sínú iná. sórí ló ti ní àbáyọmọ́ ní kàpé yìí ọ̀rọ̀ yìí ò ní wà lójú. mo ló dé mo ló dé mo ti dé. hello. mo ló dé pé mo ló dé. mo ló wà. mo ló ti bẹ́ẹ̀ dé. ní mo ló dé gangan mo ló dé gangan ariwo mọ́tò là ń gbọ́ mi o. ariwo mọ́tò. ẹ ló níbo ló wà gangan mo lẹ dé. kọ́ sọ bí gbogbo èèyàn ní àdúgbò oníṣà ń retí. ẹ ló ó lóun ti fẹ́ ó dá mo ti gbọ́. ẹ dákun ẹ má bínú ẹ dákun ìṣèyàn dé o mo pè é mo pè é èyí tó ti ní gárẹ́jì. ẹ ló. nọ́mbà ìwò lè wúlò fún mi. na O ti wà ti Johnson. Mo ti de, mo ti de ma mi eya, eya, eya, ti kan. Ay. Thank you. ọlọ́run ṣeun o. ṣéègùn ni àbọ̀ ń ṣòṣà. Ah. Ah. ọmọ wa ló ti ibi tó ti lọ sáàfù dé dọ́mọ́lá ah. dẹ́mọ́lá ni ọlọ́dọ́mọ tèmi náà dé bẹ́ẹ̀ o ó ti dé ìgbà mélòó lọ́jọ́ fi pé èmi làwọn ò sí dẹ́mọ́lá ti dé ó ti dé. Ah. òun ló lọ fìlù pàdé tí lù ń dún lákọlákọ. ó ní ah. ibi ilẹ̀ wà ní. olúwa ṣeun. Ah, olúwa sọjọ́ mi ń gbàdúrà kọ́ ló ń jọmọ tèmi náà débẹ̀ o. akúkú rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run tèmi náà débẹ̀. ẹ káàbọ̀ ẹ kú àbáṣe. sáà ń gbólú àgbólú gbagba gbogbogun gbàgbé ọlọ́run tèmi náà ní dáadáa. kí ni gbogbo túmọ̀ nǹkan tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ torí pé mo parí sábìsì ẹ wá ń pe àwọn tó ń kọrin tó ń dé. sí òtó torí kò mórí ọlọ́run ọlọ́run gbọ́. ìwọ tó ka primary ọ̀pá secondary eh. lọ yunifásitì eh. ọ̀pá ní òtún wa lọ sí àgùnbánirọ̀. tí wọ́n tọ́ pẹ́ o ah. bó o bá di jújù bẹ́ẹ̀ lọ kódà tí ìbá ṣe pé bó o ṣe rò ni àbá gbélére ni eléré la bẹ́ẹ̀ ni a bá gbélé ni kó máa tì ẹ́ ní mẹ́sàn-án máa wà. mami mami mo lọ sílùú ìbò náà mo lọ ah! sí just ah! service. ọ lọ lé wo ọ gbogbo wa ti lé wo dé àìsàn jọ mẹ́ta láàpẹ wo aráàlú tó wọn bá wá sí. Ah! kódà ìyá rẹ ti sọ fún àwọn èèyàn káàkiri pé láti bí ọkọ̀ tó nàní ìyá rẹ ti sọ fún gbogbo àwọn èèyàn káàkiri. a fẹ́ máa ṣọ eh? a fẹ́ máa ṣọ àwọn kan amúgẹ̀dẹ̀ àwọn kan máa ń kàrà lọ́dún òyìnbó kó dé kó orí ìlú orí ìrètí a ní ìwọ lọkọ kàwé nù ó wo èrè òsì wù ní ẹni ọba bá fẹ́ èbù kọ́mọ dúpẹ́ ni ẹni ọba fẹ́ èbù sí. mo ti bẹ̀rẹ̀ wà màlá sí ah. ewédú ẹlẹ́gùsí wà mí gbogbo ilé tó ń ṣe yóò bá mi lè kó yá. bọ̀dá ìyìnlá ojú yín rèé láti jọ ẹ̀. bó sọ fún mi pé ẹ̀gbọ́n ẹ̀ ti dé adé ìríra ń jẹ tán. ẹ máa wò ó ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa polongo yẹn ni ẹni tó jẹ́ pé bọ́yẹn dé gbàrà báyìí iṣẹ́ la gbẹ́lù àti ijó lọ pàdé wọn ní ẹ ijó mm, ẹ orí rè. ọ̀ ìwọ gan fọ́ọ̀mù ó ti wọ ìlú òde òde sókè fẹ́ oh, mi. màmá mi ń jà ìwé stress nysc camp and all ó yẹ náà. báwo lè ní sẹ́yìn pàtì nǹkan yóò jẹ́ kan dán <laughs> wo ọmọ. mo ah, dọ̀lé moment yẹ ká lọ sáyé ìgboro. ẹ fàájì kálẹ̀ ṣe fàájì. ee ta ló ń bá ẹ sọ̀rọ̀. èmi àtọ̀rẹ́ mi fẹ́ jáde ló ń bá ẹ sọ̀rọ̀. Ah, ah, nígbà tán ni ká máa lọ ṣayé ṣé èmi náà. come on go inside o fẹ́ máa tẹ̀lé mi jáde what's all that. adé nù. o aláyé má bínú má bínú pé mo ẹ mo ṣe pè ẹ a ti kọ́kọ́ gbalé ẹlẹ́mu lọ a ti ń ṣe fàájì látọ̀sán àwa ibi làwa ní ká padà gba ètò rẹ̀ sí kó o ní bí ló so yẹ gbàgbàgbà á ti ọ̀rọ̀ rẹ̀. Ah, ẹbí gbogbo àná láti wà níbi ibà. bàbá mi ní káyà àti mọ́mú kan jẹ lọ gbé ní pàdé ẹ̀ lèmi tí ìdèmí tó wá sọ fóun. ó sọ fún mi ó sọ fún mi kí mo wá ní tẹ̀sí fẹ́ fi pàdé sí kó tó di kó wá ránṣẹ́ sí mi pé ká pàdé níbi ìgbà tó ọjà fílẹ̀ sọ. ọjà fílẹ̀ sọ àti wàá bí àti wàá bí ọ̀rẹ́ ìdìbò sọ́nà bí èyí ò fẹ́ kọ́ fi ọtí wọ ẹ̀gbọ́n mi pa ó má ní pèsè lẹ́ forí rìn lọ́lé o. èwo ni gbogbo eléyìí ẹ̀gbọ́n rẹ ò fẹ́ kó wá bí o kò fẹ́ kó wá bí o èwo ni gbogbo eléyìí tó wá sọ ṣé bóyá máa máa sọ fún mọ́mì pé ẹ̀ á mú kankan ni. ta ló máa sóúnjẹ fún mọ́mì sílé ó yá dìde ẹjọ ẹjọ lọlọ. mo ní ọ̀sán. ìjọ dáhìn là ẹjọ bá ń bẹ̀ wọ́n á. má ní ìṣìlọ ẹ̀wọ̀n. ẹ lọ́kùnrin eégún tó bá pidán mọ níwọ̀n ló ń pidán pẹ́ ìwọ náà lọlé lọ dáná fún màmí. ó dá ní sùúrù ọtí mi ò tí ì lọlẹ̀ owó bí kò sì kí n mú kọ́ mi. má wọrí máa gbé lọ a máa sanwó ògùn ìbọn nígbò ẹ má wọrí. ó dá ní ẹ jẹ́ kó fún mi kékeré wá. a ní kò máa gbé lọ máa sanwó ògùn. ọ̀gá máa kàn ló bóyá ọ̀sán gbé bọ́dì. Ah, ó dá o ó dá o. gbé bọ́dì. ó dá o mi wọlé ẹ lọ fún ọ̀rẹ́ ó yẹ kó o lè ròyìn sábìsì fún àná kó àǹfààní àtàtì ẹ̀ lọ rí. ó ti ròyìn fẹ́mi láti àárọ̀ o ó ròyìn. ó yẹ kó tẹ̀sí níyàwó ń bẹ̀ gbọ́. ẹ tó bá ròyìn tó bá ròyìn kó yẹ kó lè sùn fáwa náà. àyà lọ bí ìbá ń mọtí mo ń stress ara mi hmm. jẹ́ ká ṣe fàájì ọjọ́ mi àmà tán. What's up? What's up? Oh, I'm deeply sorry. I've been. Mo ṣe délé lásán lánàá ẹ̀ ni ọ̀rẹ́ mi tàbí ọmọ sọ̀rọ̀ lórí fún ẹ̀. Ọkọ̀ wá sọ́dọ̀ mi, wọ́n dẹ̀ gbé mi jáde. Ṣé gẹ́ẹ̀, wọ́n dẹ̀ ṣe gbé mi jáde. I just had to drop my phone at home. Kó fi charge there ọjọ́ fóònù sílẹ̀ o wàá mọ̀ pé màá bí a ìwọ ló ṣe fàájì kò sí wàhálà. sorry. kó tèmi kó tó ṣẹlẹ̀ tó bá yẹ pé mi mọ̀ pé màá dé ilé mi ní bá wọn sí àti bó sí i èmi ò bá ti tẹ̀lé ẹ lọ látànà kí n ṣe máa bọ̀ lẹ́nu nǹkan wá dá wà nínú gbogbo inú ilé mi kò síyàn kankan mi ò ń bọ̀ ọ̀dọ̀. àmì ló jẹ́ ẹ̀. so when are you coming? Um, mo kàn for fara mọ́ mọ́ sí àti pọ̀ sí for like two weeks then after them àwọn sàkóyè sí lẹ́yìn. two weeks gbọ́n that's too far now I will try my best. I can't just say won't oh, go easy now. I'll try my best. Right? Talk to them, come on, I'll talk to you later. I just want to do something inside. I'll call you later. Love you. I think the next thing is for me to start work. Yes. Um, how eh, far is <laughs> Shema? Ah, àtijọ́ sọ ẹ́ tẹ́lẹ̀ now. Also, uh, I mean, ibi tó ti máa ṣiṣẹ́ ti wà secured. oh yes àti àti sọ̀rọ̀ lórí yẹn tẹ́lẹ̀ so just come to the office either today or tomorrow and uh, pick up your letter. okay okay thank you sir. Yeah, so uh, that, that's settled. okay and uh, <coughs> daddy. Yeah. Um, What, what are you doing? Sit down, sit down. You don't no, no, no, okay, bye mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. yẹ. mo ní request fún ọ tó ṣẹlẹ̀ ni pé mo ní ọ̀rẹ́ kan ní bàbá ṣe service tó guy ó wà very very brilliant o. guy ni. yes sir um, ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni brilliant gan ó mú òye gan gbogbo in fact kò sí nǹkan tá a ṣe báyìí òun ló máa ń kọ́kọ́ ṣe tán ó mọ everything mo wá rí pé bí a ẹ̀yìn ìbọn náà wà ṣe. kí ló kà? public admin second class of admin fi jáde o. Well, um, that shouldn't really be a problem. Um, just what I will need is um, CV and, uh, so, and um, so to what send a CV here. Let, let me let me have it. Thank you, Daddy. <laughs> I, Thank you so much, sir. Thank you. Thank my pleasure. My pleasure. Yes. Any, anytime. Anything for you. Any, ọ̀la kárẹ̀. wọ́n náà wú wa lórí torí pé wọ́n ní bí a bá mọ́ kìfún ni ìwọ náà ò dojú tì ò gbé alárugẹ tí ẹ bá rán mọ ń wé tọmọ bá kàtọ kàdójú ẹ tó fi lọ ṣàgùnbánirọ̀ tó padà dé àkọsẹlò náà sí àwa náà dúpẹ́ lọrẹ ọ yọdà wá pàdé ẹ ní nígbà báyìí tó wọn kan ti ń yọjú lójú wíwọ́n mọ̀ wọ́n báyìí ibi ọ̀rọ̀ ti ń já sínú. torí pé àwọn tí wọn orí pé ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ obìnrin tọ̀ra ẹ̀fọ́ bọ̀ lọ́jà ni tí o dúró òrò jẹ ìwọ ọ̀rá tiẹ̀ o ṣe é o tún gbé o gbómi kaná o ro àmàlà dúdú sí ọ̀jẹ́ inú wa wà nídùn àwa náà dúpẹ́ lọ́rẹ́ tó dúdú tí a ọ̀kárí àbí. ìwé ah, eh, mi ṣe fẹ́ sọ̀rọ̀ ògùn yìí sí hmm. kí n tètè máa wá nǹkan ṣe ní next step. I am already eh, mi kan tàjọ sáà ó close mọ́ mi gan so wá mo ṣe bá sọ̀rọ̀ wá sọ fún mi pé kí bá mi ṣe kàn pé. àdúpẹ́ ah, ah, kí lè dúpẹ́ fún mi. ó ní lẹ́kọ̀ọ́ ní ẹ̀fọ́ iṣẹ́ lẹ́kọ̀ọ́. èkó lọ́hùn lọ́hùn nígbà tó lè sìn mí ṣe là kọ́kọ́ sí káàdúrà àdúrà àgbà mo dé bí tọ́lá àlàáfíà mo dé bí tọ́lá ìwádìí mo tún fọ̀fẹ́ rẹ̀ mi sí o tún lọ sí ẹ̀ ṣé inú ikú pọ̀ mọ́tò pọ̀ lẹ́kùn ṣé òun iṣẹ́ ní àgbègbè wa yìí. ìyá Ronke àdúrà tó ń ṣe náà láàmú ṣe láàmú fi ràn lọ́wọ́ ọmọ pé ọmọ ilé ìjọ mi ni ọmọ àjànà kúkú èyí yàrá ọmọ tẹ́yà bá bí ẹyá ní ọjọ́ ọmọ pé alákàkẹ́ ìdálẹ́mi náà gbà wọn wà kéke èmi ni èmi ni Démọ́lá jọ olófin òjọ àti pé èkó táwa ní lọ ìkílọ̀ burúkú kó lè kó irú ọmọ pé wọ́n tó bá lè kó báwọn wọ́n mọ kó lè wálé wá báwọn òbí wọn ni onú òkòlè wálé onú òkòlè wálé àdúrà tó jẹ́ àwọn ṣe eh, bí ògbò wa ní báyìí. torí ọmọ um, wọn eh, gbà mí. <laughs> lọ jíde ọmọ ẹ̀gbọ́n mi sọ ọmọ bí jíde ṣe jẹ́ gangan ni bàbá rẹ àti bàbá mi ọmọ ìyá ọmọ kan náà jọ ní ọ nígbà bàbá rẹ kú ìyá rẹ ò sì rí kan ṣe kan èmi ní ọfàjídélé lọ báyìí àdúrọ ni ah. èmi mọ lọ sùkú. ìyá rẹ náà gbìyànjú lórí ẹ yọ àgbọ́ pé ọmọ ìyá ló kẹfẹ wá gbọ́dọ̀ nínú rẹ ò ní dùn fọkànbalẹ̀ àti pé o ti kọ́ lè ta rẹ bí ọba wúwo lọ́mọ lò sí nígbà ọba wúwo lọ́gbọ̀ kú ọmọ bẹ́ẹ̀ bọ́ọ̀bẹ̀ kú ọmọ gbé bẹ́ẹ̀. ọkọ ló ń tiẹ̀ gbé bẹ́ẹ̀ kò náà kò tí. àmì àmì àmì. àwọn ìṣẹ̀lẹ̀ á lè máa gbé bẹ́ẹ̀ á sì máa rán wọn. ọlọ́run bọ̀ bí padà lẹ́yìn rẹ̀ wò ó bó ti sọ́n dànù kọ́rọ̀ rẹ̀ dànù òótọ́ ni mọ̀wé gbẹ́kẹ́gbẹ́ ṣùgbọ́n tí ọmọ ẹni tí wọ́ọ́ ṣe o ti gbọ́ èkó tó ń lọ ìbọn yóò mọ̀ pọ̀ ọmọ omi ni ó rí ọ̀kẹ́rù ọ̀kẹ́rù òkú wa bá wa ń lé mọ́tò tó dáàbò gẹ̀lẹ́ lọ́ọ́ gbé bọ̀ tó wá tó ń bọ̀ ọ̀rà kan fún yàrá ọ̀rà kan fèmí náà ṣe rí nù. o ti gbọ́. ó ti wọ o àwọn oríṣiríṣi ọ̀rẹ́ pọ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kí wọ́n kò ní ti yé ilé ìsọ ní èké mọ òun náà ti dàgbàlagbà. lórí bẹ́ẹ̀ o ìwọ ṣé kọ́ ọjọ́ tí àánú lé lọ́dọ̀ ni. wọ́n ṣe ṣe tó bá a èkó ló ń ṣe sí. ní lọ́ọ̀nì yẹn o. ó ṣẹ̀ṣẹ̀ sí irú ìlú tó ṣe é ah. wò ó ṣe wá ṣe tọ́ báyìí lórí iṣẹ́ sèpè. èmi wá ṣe ń wo. ó ṣe ń wo. Ah. tèmi tọpẹ́ o. tèmi tọpẹ́. tèmi tọpẹ́ ní gbogbo òdu yìí ní gbogbo òdu tá a wà yìí ọmọ mi nìkan ṣoṣo. bẹ́ẹ̀ni òun ló lọ sí yunifásitì. Ah. bá bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sígbà àtẹ̀bẹ́ orí bẹ́ẹ̀ náà lórí oríire ìjọ. wo ọkọ mi iṣẹ́ tó rí yìí àlùbáríkà ló máa yọ ń bẹ̀ mí ọkọ ọba àdàbà ò ní ṣá ẹlẹ́sẹ̀ ilẹ̀ yóò ní rú mọ́ ẹ lára o wo ó ti rúre ó máa sọ re. alọ́bọ̀ ẹ ṣe máa. mo gbàgbọ́ àdúrà ní àgbàlagbà ṣàdúrà fún wa dé ìwádìí ló ṣàmì mo mọ mo mọ ọ kọrin fún wọn wọn ò lè jó ó sú mi o. ayẹlẹ ayẹlẹ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ wọn lé wọn lé wọn lé wọn lé.

kókó wúdò wúdò wúdò kí ni kí n ṣe sílẹ̀ fún rice beans pound ẹ pound ẹ bí ọ̀kẹ́ <laughs> mi ò lápá ọ poundo eh, all right don't worry I'll make something o ṣàmọ̀ pé olùkọ́ ló máa kọ́kọ́ wá kó tó lọ sẹ́yìn of course na after all this one. mi. there are two very important cases today. So, uh, I don't know. Uh, eh, well, <laughs> uh, prayer ojoojúmọ́ gbogbo gbà ní prayer náà uh, prayer ọlọ́run àmọ́ gbàdúrà wa you know sọ pé ẹ́. Eh, o láìkẹ ni. mi láìkẹ wọn ti máa ń sọ fún yín kẹ tó jáde kúrò nílẹ̀ gbọ́dọ̀ gbàdúrà mo sọ fún yín gan even kó jẹ́ pé kàn fẹ́ jáde lọ síta lásán bọ̀ kó má jẹ́ pé lọ sí port ẹ máa ẹ gbọ́dọ̀ fi Kristi ṣe alpha àti omega yín ní gbogbo ìgbà. ní orúkọ Jésù ní orúkọ Jésù. Dẹ́mọ́lá Ìjọsẹ̀ mọ ìdí tí mo ṣe ẹ̀pẹ̀ nígbà tí mo lé lẹ́kọ̀ọ́ yẹn. No, not at all. Because èmi náà tún wà ní condition tí mo pa ilé ìwé. Lábí three years ago, wọ́n fi mí náà parí service tí kò sí táàrí bí kankan lọ. Mo kẹ́wọ́ pé à ah, mo lè wá sí ìpinnu. Sì bí wọ́n ṣẹlẹ̀ tí ò fẹ́ lọ bá lẹ́kọ̀ọ́, èmi ò ní níbọ̀dì. Mo kẹ́ mọ aṣọ kan sọ̀kòtò kan. Ọ̀lọ́kílẹ̀ <laughs> ni mọ́tò tí mo ń mo ti rẹ̀ tó help me. Wow to make me who I am today so to marry me tó wà ní òpè tí mi bá lè assist kí n mú dé so ìdí nìyẹn tí mo ṣe help ẹ. àwọn báàgì kọ. mo ti drop ẹ sí um, palo. ok ok mo ti drop ẹ sí palo so that's fine just feel at home ilé mi ilé ẹ ok ẹni ẹ tó ń lò fún mi yìí mi like ẹ mo ti sọ lẹ́ẹ̀kan ẹgbẹ́ mi wá so assist lórúkọ mi ok assist is my name feel free to do anything. All right. Kitchen and in case they offer anything. And then that's a freshen up. Okay. okay. So okay. we'll take care of it. I see. Dimola. Ẹ̀gbọ́n. Ẹ ká sọ. Báwo ni o? Wọ́n fún látàrọ̀ tí mo change. Orí pẹ̀lẹ́ stress àná nìyẹn. Ah, ẹ̀gbọ́n bó ṣe wá lọ ìgbà tí mo jí mo bá yín. ọ̀tọ̀ ni iṣẹ́ tí mi yàn láàyò iṣẹ́ mojú ojú mi so mo ní láì lè kúrò nílé pàápàá ọlọ́mọ kan tó bá mi ṣiṣẹ́ tó ń ṣe yamayama láti jọ́sẹ̀ kan so láti tẹ̀ jẹ́ kí kí n ṣe bó ṣe kí n ṣe mo láì lè kúrò nílé tàbí kúrò ní ìdí nìyẹn tí o sì jí bá mi. Ah ẹ̀gbọ́n irú iṣẹ́ wo lè máa ṣe wọn. mo sọ́lẹ̀ kan mo ní oh yeah driver ní mọ́tò ní so mo wá lé nìkan tó tó ń assist di last week ọ̀rọ̀ yìí náírà àti so mo ní láti dọ́gbọ́n lọ́pọ̀ iṣẹ́ ok ok kò ṣe pé anybody ló lè bá yín ṣiṣẹ́ o. Hmm, iṣẹ́ kì í ṣe tẹ́nìkan lè ṣe dẹ́mẹ́tò mo ní tèyẹ ẹ mo ní tèyẹ mo là ń mo ṣe ń ṣiṣẹ́ lórí èmi lọ́wọ́. ẹyin tẹ́ ìbámu àìmọ̀ lè bá yín ṣiṣẹ́ ẹ fine boy mo lè ṣiṣẹ́ ṣiṣẹ́ bí mo lè ṣe. òkè ń dúró jẹ́ ẹ̀rọ bá mo ṣe. iṣẹ́ ìgbọ̀ngàn ni mo sọ yìí iṣẹ́ bó ojú iṣẹ́ mọ́tò mútọ̀ mútọ̀ mútọ̀. kí ni ọ̀wá mi ah tó bá ti tọrọ ọṣẹ mọ́. o lè ṣe ẹ̀yin kan máa ríṣẹ́ tí mo bá ń ṣe ń sin ẹ máa láìkì ẹ ní fẹ́ gbéṣẹ́ fún ọwọ́ ẹ mọ́ oyè. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá ẹ sọ tá a bá ti lọ jókòó lé ìta dé a wá jẹun tá a bá ti jẹun tán mo máa tó pè wá láàárọ̀ tó a sáré lọ ṣiṣẹ́ ẹ̀ mo máa ti máa ṣe lè. a bá ti jẹun tán. it's all right. kí ló ṣẹlẹ̀. kí lè báyìí sí. kí ló máa ń ṣe báyìí. mo tó máa ṣẹlẹ̀ eh. bóyá a máa gbé a máa gbé mẹkáníìkì sí. mẹkáníìkì bó la ti eh, fẹ́ rí yẹn. yáa ìyá kó o tọkọ ṣe wọ̀nà tábàárì kan tó ṣe ¡Vale, vale, ti ló làjà rí. láti orí tó ta lè ṣe mọ́tò ò ti ṣe àlékún bíbá so the best ni pé kó dúró kí n sáré jáde kí n wá mẹkáníìkì lọ jọ máa everywhere o mo dábàá sí ìsìn báyìí àmà tí mo tẹ̀ kò títì for school dangerous báyìí àmà tí ká ọ̀rọ̀ wa ní ìlú ìkọ̀. the best thing ẹ No. ká ti. wo mo ló ṣẹlẹ̀ ẹ bá mi ti látẹ̀yìn. látẹ̀yìn ẹ ẹ lọ fún látẹ̀yìn látẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀yìn. ó yẹ ẹ tí ẹ tí. kìíní yóò easy o. Ah, ah, ah, ebi ti ń pa mí. ìkànnì gbogbo yìí. ìyá àbújá òṣèlú mẹkáníìkì dúró síbi mọ́jọ nígbẹ́ o mi ní pẹ́ mi ní pẹ́. rí rí báyìí sí. alẹ́ ló ti ṣú yìí bóyá o rẹ̀ ti dì. rẹ̀ sí fóònù lọ́wọ́ mi tí máa fi pe anybody. Hey, wetin I go do now? Wetin I go do now? Fẹ́ àkínlọ́sùn sínú mọ́tò. Ó dẹ̀ risky o. graduate alẹ́ ló ń sùn mí nǹkan àbí gbèdé suffer me like this o. bọ́ọ̀lẹ̀ báyìí mo kàn rí tẹ́nìkan jáde wá láti lọ́kọ̀ fún mi lọ́rùn mi wọ́n yẹ fún náà wọ ìgbà kọ́kọ́rọ́ mọ́tò mọ́wọ́ mi bẹ́ẹ̀ ni sà. wọ́n kọ̀ mo ṣàrí pé wọ́n tọ̀nù ni mi ì mọbi tó lọ wọ́n tàn padà sọ́nú ẹ̀yìn mi mọbi tó lọ ẹ ṣàánú mi ẹ wò mọ́tò yóò tí kò ṣùgbọ́n ẹ fa ìjọ torí ọlọ́ọ̀ ọlọ́ọ̀ mo fi bẹ̀ yín ẹ jọ nǹkan ní yóò ní sọnù. ọ̀gá èèyàn ni. come down get down get. mọ́tò wa bàjẹ́ sí ibà ìlú mọ́tò wa bàjẹ́ sí ibà ìlú house. move. a mú mọ kọ́kọ́ kí mo ṣe. ọ̀gá ẹni tó fún mi lọ́rùn gangan nìyẹn òun gangan nìyẹn bẹ́ẹ̀ ni sà àní mo rí gbogbo gbàtọ́ sí gbàtọ́ ṣe mo ò gbọ́dọ̀ jáde ní mọ́tò yìí mo gbọ́ rí àwọn àwọn bọ́ ìjẹun. ok wọ́n rẹ̀ wọ́n lè. èmi kan sáyẹn mi ò ṣe lọ́kọ̀. fún mi lọ́rùn wọ́n lọ fún mi lọ́rùn o lè sábà mi gbé mọ́tò tèmi. mọ́tò abájọ sẹ́kọ̀ọ́ mi ló ń gbé mẹkáníìkì wa òkèlè ló lọ mọ àwọn olè tó kù wa. àwọn olè bá wò. lẹ ti gba mọ́tò lẹ ti lọ wọ́n wá padà wọ́n tó wá spy. Let's go, let's go ọ̀gá mo mọ kọ́kọ́ pa ẹ́ mo mọ kọ́kọ́ pa ẹ́ mo tún bọ́ lásán ní mí. o mọ kọ́kọ́ pa ẹ́. mo mọ kọ́kọ́ pa ẹ́. kí ló wá ń ṣe ní sport àti mọ́tò. mo tún wá bàjẹ́ ni àti mọ́tò wá dé bàjẹ́ ọ̀gá mi ní ọmọ lọ pé mẹkáníìkì wa wọ́n má di mọ́tò wa lọ́nà mi ní dúró. àti ìgbà wo ti wá di mọ́tò yẹn. Hmm, látàlí àná ni. alẹ́ yes. okay bí àná ni ẹ ti ń ṣiṣẹ́ ibi níbẹ̀ yẹn. àánú ló ló ló àwọn ah, àṣekọ́kọ́ àṣekọ́kọ́. ọ̀gá ẹ̀mí mi sọ fún mi pé kírímínà gidi ni bọ́bọ́ yìí ẹ̀kọ́ fún mi láì ní tọ́jú ẹ̀. àwọn ò ṣe kírímínà àwọn ò ṣe ah. kírímínà. ọ̀gá fún mi nọ́mbà ọ̀gá yìí. mo ò ní nọ́mbà mo ò ní nọ́mbà mo ò ní fóònù. mo ò ní fóònù. mo ò ní fóònù olóògbé ẹ̀rọ mẹkáníkà ẹ̀ kó ti wà ní ìbáyà rẹ̀. àwọn máa ti wà bẹ́ẹ̀ sí sí sí lọ. àgọ́ fún mi. mo gbé ìlú oh, wa bá mi báyìí. òun tó fi gbé mọ́tò bọ́ ìyẹn náà. òun eh. ti bá débi màá bá ọ̀gẹ́ ẹ̀ kọ́gẹ́ lọ gbé wa ṣé òun ẹ̀ dìkà ti yé mi bàtà nígbà ti àárẹ̀ tẹ àwọn yòókù ti lò wá sí mọ́tò wọn gbé mọ́tò lọ àbí. get him out of here go Woo! Very good. Very good. Yeah, enter. Enter, my friend. Enter. Ọlọ́wọ́ sàmúlò. Nígbà tí wọ́n ń jẹ kínní wọn, wọ́n ní Tímọ́lá wọn ní ṣe báyìí káàkiri. Wọ́n lọ́wọ́ àwọn orílẹ̀-èdè lọ. Wọ́n ní wọ́n ní wọ́n ní ẹ̀bọ kàǹkà làwọn òbí wọ́n ní ètùtù tó mú kan ni wọ́n. bí iye títẹ mẹ́lọ́ọ̀nù rẹ̀ kò báyà wọ́n sọ pé kí n kàn yọ díẹ̀ náà kí n fún wọn wọ́n ní àlọ́ wá seventy thousand seventy ìyẹn nínú àwọn láwọn ọ̀rọ̀ òdìdí wọn náà ọ̀rọ̀ òdìdì ẹlẹ́dẹ̀ pé káró lè tún yọ wà wọ́n ní wọ́n sì ra òdìdì eh, ewúrẹ́ abàmú rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ́n wà ara igbá tí wọ́n gbé wọ́n gbé ètùtù wọ́n ròyìn ètùtù ọ̀hún owó yìí lọ́ọ̀ mi ò gbé bá mi yáwó yìí ẹ bọ́ síta bá mi yáwó yìí. mo ti yáwó yáwó náà kò síbi ní ti yáwó mọ́. mo ti yọ ọmọ rẹ bá mi yáwó yẹ bá mi yáwó yìí. ìwọ náà wẹ tó lè yá ọdí èmi náà ti yáwó yáwó àbí mo mọ̀ dáràn ètè mi kẹ̀ wá ń wò ní ìsìn bàbá ní a gbogbo ohun tí mẹ́nu lè lọ sí jàǹkàrà ìlú wọn rà bóyá ká pe àwọn onífọ́lá àbí kó wá gbogbo tó wà èlò wọn rà bẹ́ẹ̀dì. èmi ò mọyé tó bá ti wáyà ní ẹkọ wọn mi padà wá yóò rà ní ìfún wa ó dẹ̀ sọ o ó dẹ̀ sọ tẹ́ bá rántí yọ tó sọ fún mi oníṣẹ́ oníṣẹ́ lẹ́kọ̀ọ́ ó sọ ọ̀pọ̀lọpọ̀ mi ò mẹ́kọ̀ọ́ ọkọ mi ò mẹ́kọ̀ọ́ èrò ti pọ̀jù lẹ́kọ̀ọ́ mọ́tò ti pọ̀jù lẹ́kọ̀ọ́ èrò ti pọ̀ oríṣiríṣi èèyàn ló wà lẹ́kọ̀ọ́ mo ṣàlàyé fún yíjọ́ yẹn o tínú yín dùn sẹ́sọ́ kó máa kó ó máa kórè èkó wálé mo ṣàlàyé ẹ̀bọ̀ta ẹ kẹlẹ́ pẹ̀lú àwọ̀ ẹ ọkùnrin níyì o ẹ ẹ bá mi wo owó ẹ bá mi wo owó ẹ bá mi wo owó. wọn náà ké sọ ọ̀rẹ́ rẹ kọ̀ọ̀kan ah. ẹ bá lè ràn ọ lọ wọn bá yọ ẹgbọ́ dọbẹ̀ ní ìsẹ́nìkan ò ní gbọ́ ẹ ṣe mọ kó yàrá ìwọ àtọmọ rẹ nu. Ah, mo mọ ojoojúmọ́ fẹ́ kúrò bí rẹ̀ ṣe. wọ́n gbẹ sọ ikú tó sọ yìí ti pọ̀ jù ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú bí ìtawà yìí nínú ìrìbá ìtawà yìí ó mọyì èèyàn tó ti kú ó mọyì èèyàn tó ti gbé lọ sọ́sìpítù ó ti mọ̀ yìí pé níjẹ́ta àṣìṣò láàrin àwọn àtàṣe èèyàn méjì ló kù gbàgbọ́ ó máa jáde ó máa jáde èmi sọ ilé kì í ṣe pé bóyá torí pé ọmọ àrùn yìí sì lọ́la ṣe ń sọ òkè mo rò gbọ́ ó máa ra ti lọ́ọ̀yà tí àwọn pẹ́rẹ́ ti lọ bá fún mi tó bá yanjú kéèsì mi lọ́ọ̀yà mo fẹ́ kí ní àti bá sọ kí sọ stóòlù rẹ̀ kí n pẹ́ẹ́tì fún mi gbogbo yóò lè tẹ́tí sí ní bíbélì àti ẹ̀rọ ìjọ ọ̀rọ̀ ìgbà lọ ṣùgbọ́n olùgbàgbé ẹ̀ olùgbàgbé ẹ̀ olùgbàgbé ẹ̀ àti mọ́tò ṣùtìgbọ́ ṣùtìgbọ́. ìyá Rónkẹ́ ìyá Rónkẹ́ tí ẹ̀ dá mi lóhùn nígbà tí ṣe pé o àrò rà fún ọ ni ọmọ dáa ọmọ sọ ẹrù èèyàn méjì dídẹ́yọ kan dákun torí Ọlọ́run dárayá ẹyin bí sẹ́yìn ò lè lọ ọmọ rẹ náà rè kó o jọ lọ bí iṣẹ́ kankan àbí àbí ká tó padà ọsibítù ní ọsibítù náà wọ́n ti ní a máa lọ ọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé a padà. ẹ ọ ní ká bá wọn ká bá wọn wá Démọ́lá. ẹ mo ti sọ fún ọ náà mo ní ọmọ kọ̀ọ̀kan mi ti Démọ́lá o yóò dé iṣẹ́ ló lòun wá ló gbìyànjú lọ náà ni òótọ́ la àríbá sọ̀rọ̀ àmọ́ mọ̀ bó tọ́ bá yá yóò pè wá ó lè wá níbi tí ò ti sí nẹ́tíwọ̀kì látijọ́ yìí ṣó o ti gbọ́ dárayá. ìyá Rónkẹ́ dákun torí ọlọ́run fi mí lọ́kàn balẹ̀ bó ti ń ṣe ọkọ̀ tẹ́ lọ́rùn rárá o. wọ́n ní tá bá ti wá dé mọ́lárí. mami mami mami ẹ jù mami mami mami.

pàṣán là ń rí ẹgbọ́ tá a wá láfẹ́ bẹ́ wọ́n nà ní àwòrán ọwọ́ tó ń nà ní ah, ah. ọ̀rọ̀ yìí sú mi o ìyá yìí pọ̀ jù o. kò tọ́pẹ́ I mean uh, it's gone so and you are free now so I'm happy. Eh? Ah, sista mi àtọ̀wọ́ brọ́dà mi ò ní kí n pè é ṣe gan. kò tọ́pẹ́ rárá congratulations congratulations. Yes, Uh, but um, there is one very important advice I have for you. Okay, sir. Mm. Your mama, máa ra fóònù àlòkù used phone má try ẹ̀ Not only you, your friends, your family, please tell them. Okay, sir. Because fóònù uh, àlòkù ó lè rán yàn lọ sí ẹ̀wọ̀n àìròtẹ́lẹ̀. Ìṣòro fóònù tí ó ra yẹn wọ́n ti fi commit fraud wọ́n ti fi commit àwọn atrocities oríṣiríṣi yahoo àwọn yahoo lo àwọn yahoo boys ló lò so wọn dẹ̀ ní believe torí pé ọwọ́ ìlọ́tí bá so don't ever do it use phones don't go there. ẹ ẹ ẹ jọ́sà kọ́kọ́ ni mo ní kí n ṣàlàyé fún yín hmm. there is a guy tí mo tajọ wà ní detention that guy ó need assistant yìí sá ó ti wà ń bẹ̀ over six months wọ́n kàn ń gbé lọ sí kóòtù wọ́n ń gbé padà kò ní lọ́ọ̀yà àwọn fámìlì onílùú òkè ni wọ́n wà ìgbà tí mi wá ṣàlàyé fún wípé àwọn fámìlì mi ti get mi ní lọ́ọ̀yà ló wá ní kí n bá òun bẹ̀ yín méjì bóyá help tẹ̀lé ṣe fún wa ó ti wà ní detention. kí ni nǹkan tó fẹ́ kí n ṣe. ẹ ó kàn bí a mébi bóyá tẹ lè help ẹ ní kóòtù kọ́tẹ̀lì yìí sílẹ̀. kí ló ṣe gangan kí ni ẹ̀ṣẹ̀ kí ló ṣe mú. ó sọ̀rọ̀ náà bákan bọ̀ mo mọ̀ pé sani innocent guy because bó ṣe sọ yẹn ó ní wọ́n mú òun wọ́n lọ rọ́ọ̀bù bí kan mú òun tẹ́ bá rí ló lè interpret rẹ̀ dáadáa fún un. Hmm. well um, i'm very busy this week anyway um, i'm not around uh, i'm not gonna be around this week as a matter of fact mo ń lọ sí Abuja lọ́la so but by midweek next week okay sir. bá wá àlejò débẹ̀ because èèyàn láti mọ tó ṣe kí èèyàn tó mọ bí èèyàn ṣe máa dá sí so that's uh, tabajọ débẹ̀ no problem If you know, náà take it from there màá baby, that we can n test yín láti remind you. okay no problem okay safe to. all right okay thank you all right so cheers eh? all the best. Demola, o ṣọ́ ẹ̀ pé bí gbogbo ẹ̀ ṣe rí exactly ló ṣe rojọ́ ẹ̀ fún mi because mo fẹ́ àrídájú pé kò sí àfikún kò dẹ̀ sí àyọsílẹ̀ nínú gbogbo ẹjọ́ tó wà. sà òkú ò kì í fara wọn fún ẹ tó máa wẹ̀ sá bó ṣe jẹ́ gbogbo ohun sọ fún ẹ ká jẹ́ kí àwọn mọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. no no no sir no sir mo mọ orú òbí tí mo ní wọn kò gbọdọ̀ gbọ́ bad news bẹ́ẹ̀. Eh, that's okay i'll get back to you hmm? just rest assured pé gbogbo àwa resolved. Hmm? Okay, it's okay now. Má sọ sunkún mọ́ it's okay it's okay tó ṣe ń sunkún wọn tó fi dá ìsàn sílẹ̀ lára ni màá nítorí ọlọ́run má sunkún mọ́ ọlọ́run á dúró tì í dájú wà ń bẹ fún ẹ èmi náà jẹ́ wà ní ìfẹ́ sílẹ̀ sílẹ̀ mi ò ti gbé báyìí ìyá mi wò kúdẹ̀ fòsánlẹ̀ ó kú bẹ́ẹ̀ yẹn náà o lè wà òkè. Adéròǹpẹ́. o lè wà òkè. Adéròǹpẹ́. Adéròǹpẹ́ tó fẹ́ ṣe rẹ̀ léṣe. ẹ́ o fẹ́ ṣe rẹ̀ léṣe. ó sọ fún ọ títí náà mo ní ẹ má bọ́rọ̀ ìyá rẹ ògùn ọ kó ní òpèrú rẹ̀ ó ṣẹlẹ̀ sóhun ó ṣe é dùnmọ̀kẹ́ òkú àgbòtí òun sẹ́yìn tó bára yé pẹ́ ó rí i pé nígbà tí mi ti dẹ́kun ẹ̀kún sùn gbogbo ọtí àwọn ìjókòó tì mí gbogbo náà wọ́n ti lọ wọ́n sọkún mọ̀ ẹkún máa ń dàrẹ́ sí ìyàn láàyè mo fẹ́ kọ́ ọ̀rán tí o pé ìyá rẹ tó kù yìí kì í ṣe oríire lọ́jẹ́ fún mi o oríire kọ́ ni fún ọkùnrin kíyàwó ló ṣojú rẹ̀ kú ètò da nínú àṣà àti àní pé kí ọkọ kú kíyàwó sì wá máa ṣe lédè lẹ́yìn èèyàn mo gbà fọlọ́ ni èmi náà gbà fọlọ́ ni wá dàpọ̀ àdúró kẹ mọ sọ fún mọ. bàbá mi bàbá mi nígbà tí ìyá mi lọ báyìí ẹ̀gbọ́n mi ó ti kúrò nílùú olóhùn lọ sẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ wù láti jọ ibà yìí láti pè títí títí nọ́mbà ò lọ. ẹni ló kẹ́ nọ́mbà rẹ̀ ọ̀lọ́jọ́ kan ẹ tẹ́tẹ́ mi ò ti gbé báyìí. ìbá kọ́bọ ọgbọ́lù mi ni ọmọ yìí pé pípé ti ṣẹlẹ̀ sí mi mo ti gbà bí kádàrà mo gbà pé bí yóò dé láyé òkú débẹ̀ náà ni ẹ̀gbọ́n rẹ̀ àárín bá sọ̀rọ̀ yóò kàn lẹ́sùn pé òun rẹ̀ kó lọ́lọ́ la àárín bá sọ̀rọ̀ mọ́. ayé mi máa bàjẹ́ ó mú ẹ dáná. ìsúnkú mọ́ ọ́ ìsúnkú mọ́ ọ́ ìsúnkú mọ́ ọ́.

ó ń fa rẹ̀ sí ni lára ó sú mi ó ó sú mi. oh well um, progress ti wà lórí ẹ̀ ọlọ́run ti gbàkóso i've made my submissions and uh, mo believe pé by tomorrow ọ̀yẹ̀kan grant ẹ̀ níbí ẹ̀. wow na wonderful. so ká máa celebrate lóko báyìí. oh sure. ọpẹ́ ní fọlọ ọpẹ́ ní fọlọ ọpẹ́ ní fọlọ. nínú nǹkan tó máa sọ yẹn pé orílẹ̀-èdè nínú ògùn àìṣe ọ̀pọ̀ hmm. there is no reason for that guy to be there. ọlọ́run àbá àwọn ọjọ́ adéèrè òǹkẹ́ tó bá rí ó fọ́nì sí ní ìbàjẹ́ bàjẹ́ bí mo ṣe ń bọ̀ ara ilé ẹ̀ ló bá tẹ̀lé mi ó tẹ̀lé mi mọ̀ pé kí ló ṣe ilé mo bá dúró pé tí ẹ̀ wí tẹ́nu ẹ̀ kí ló ṣe ra mi kí n máa jọ o pẹ́pẹ́ sí o Rónkẹ́ o tóun bá sùn òun tóun bá sùn òun gbọ́ lòun rí òun lè jẹ òun lè mu ṣé bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn ó wá wò láti sàlẹ̀ mo wá òwò dókè tó o bá rí gbogbo kìgísẹ̀ kò ní gbàgbẹ́ rárá mo ní lókè náà kí ló ṣàfẹ́ ó ṣàfẹ́ òní lọ pẹ̀lú ọ̀rẹ́ mi kò sí wàhálà so Ronke o ti lọ́kọ. ohun tó fọ́ọ̀lì lọ náà ló máa fọ́ lára ẹ̀ jáde. ta ìyẹn tó dáwọ́ pé wọ́n ṣì ń bẹ̀ẹ́ ní pé kí wọ́n lọ tọ́jú kó lọ skul. kó lọ kó lọ. ìyẹn mi láì bó jáde primary six primary six. a kàwé o. yé yé yé. Ah bá mi. Adébọ̀nkẹ́. kí ló ṣẹlẹ̀. ṣé wọ́n ti múná lọ ni. wọn ò múná lọ iná wà. bàbá mi láago méjì ọ̀sán. Tàtàbọ̀ ẹgbẹ́ ẹ̀ mẹ́wàá gbàgbé. Ẹ̀wọ̀n dà. Adébọ̀nkẹ́. Dádì, ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́ọ́ tí kò mú. Ẹ̀ ẹ̀ láti. Dádì, ẹ̀ láti. Ẹ̀sùn tẹ́lẹ̀ tuntun tó bẹ̀rẹ̀. Ìyá ọ̀sùn bá mi rẹ́ pàṣẹ kékeré bá mi ìyẹn ní sùn ẹgbẹ́ ẹ̀kọ́ ni bí yàtọ̀ ìsọ̀ ń tẹ̀wọ́n mi lọ́dà. ẹ kì í ta ó dàbí ẹ ẹ ọ̀nà ẹ̀kọ́ ni ẹ̀wọ̀n ti ìdílé lọ sí ìta. ẹ rí mẹ́ ẹ ó dàbí ẹ ní ìlú ẹ̀wọ̀n mi nà. tó bá yẹ pé a fẹ́ gba lọ́ọ̀yà fún ó ti nílò owó tí. Yeah, well, you know, it's a small thing but you see uh, uh, as a civil rights lawyer uh, our mandate was to defend and protect the masses you know the common man on the street And so i'm happy for you that uh, you have gained your freedom <laughs> oh, thank uh, you eh, very so much. thanks be to god oh, uh, congratulations <laughs> yeah pẹ̀lú bọ́lọ̀. congratulations <laughs> Bímọ́lá. Bíbí. Bímọ́lá. Bíbí yẹn. Hello. Mo lè ti mọ́. Dádì, Démọ́lá tí mo sọ fún yín pé àjọ SEF tó lóun ní ìdíṣẹ́ tó dẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ mo bẹ̀rẹ̀ sí ní pé tí mi ò rí pé eh, You know my daughter. I know her very much, sir. Ah, she's the one you were telling me that. Eh? Yes, sir. Ah, wonderful. How you Omi la wa yi o. Yóò bá ṣe

ẹni ọlọ́run bá mú bọ́ mú mi o. pàṣọ là ń rí ẹgbọ́n bàbá ẹ̀mọ̀ nílà júlẹ̀ láì rí o. ẹni ọlọ́run bá mú bọ́ mú mi o. ojú ọmọ níre léde yìí. ẹni ọlọ́run bá mú bọ́ mú mi o. wọ́n nọ ní ẹni ọlọ́run bá bò ó kó bò mí o. ọ̀pá wa ará àdúgbò rí ìdájú wọn àdúgbò lọ sí òtí ìgbò tí mọ̀ wá tó wọ́n ti sàánú. ẹni ọlọ́run bá bò ó kó bò mí o. ẹ̀mọ̀ nílà àjùlẹ̀ láì rí o. ẹ bá wúlò ní àgọ́mọ̀ ní ẹgbẹ́ àpéjọ ní parí. pàṣọ là ń rí ẹgbẹ́ tábàdà. mú wa lọ́jọ́ yẹn jẹ́ tó tì bá ní ọdún ọmọ kó jẹ́ gan. ó jẹ́ kó mọ̀ náà ah, mo fi ṣeré nínú ah, sọ ìjà àgà. ọmọdé ni ah, eh. ọba tó máa mú rẹ̀ wá lọ́jọ́ mi. ẹ jọ̀wọ́ ta ni ká sádìkà bẹ́ẹ̀ wọ́n nà ní àròrò ọwọ́ tó nà ní ta la fẹ́ bẹ̀rẹ̀ ayé ó tójú sùn mí. sísí mi wà wà wà wà gbà wọn bàbá. sáàmù bọ̀ ká wa ìwọ ni kó wá gbà ọ̀rọ̀ ẹ̀ má gbà wọn lànà. ẹ ṣe wo ẹ ṣe ojú òní sí ẹ nínú òní gbé o ẹ máa rà ánú gbá o ẹ ṣe mo dúpẹ́ o ọmọ wa pẹ̀lú yín o. adẹ́rùnká adẹ́rùnká adẹ́rùnká adẹ́rùnká adẹ́rùnká adẹ́rùnká.

àlele àlele ọmọ ìyá. abẹ́rù kẹ́ o abẹ́rù kẹ́ o abẹ́rù kẹ́ àbọ̀dá ah, abẹ́rù kẹ́ ìwọ́dà. ẹjọ́ lọ pa ní búrú ni ìwọ dà ọ̀daràn ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀dà yé mi sí ọ̀dà yé mi sí orí ọ̀dà orí ọ̀dà orí ọ̀dà orí ọ̀dà ọ̀dà ikú ọ̀sùn wa pa mí. Oh! pẹ̀lú wọn ò ní sórí lọ. ẹ já lọ báyìí ọmọ lẹ́yìn. ọ̀nà ni àwòrán ọwọ́ tó nà ní. ẹ jọ̀wọ́ ta ni ká sádìkà bẹ̀rẹ̀. ọ̀nà ni àwòrán ọwọ́ tó nà ní. ta la fẹ́ bẹ̀rẹ̀ ayé o tó. ìgbà tó dágbére fún mi pé òun bọ̀ lẹ́kọ̀ọ́ and the next thing my bẹ̀rẹ̀ sí ní pé fóònù ń sọ switch off not reachable Oh wait, I can't lè ṣe. Baby, so that I was calling, his phone got to for everything in there. Um, thank God for the guy Timothy, I met in the park last night when I was like looking for where to stay and all that. When he called, assist me, take permission there. So while along the line, ṣe àwòṣà bá mi sọ̀rọ̀ pé Okay, what's up what's up what's up wọ́n sọ pé ok iṣẹ́ mo wà àsìkò wọ́n wá sọ pé wọ́n sọ iṣẹ́ tó wọ́n lè ṣe pé àwọn lè ṣe àwọn iṣẹ́ àwọn mọ́tò boy anything like that. And I said let me just do something first while I'm here. So kí ni ẹ̀ṣin ṣẹlẹ̀ sí mi nìyẹn. ẹ àti ìdúpẹ́ lọ́wọ́ ọkùnrin mi lọ ṣèbí wo rẹ̀ èmi lè lélẹ̀ inú mi dùn ó wá dùbò mi bí mo ṣe rí o inú mi ti dùn pé ọlọ́run lọ́wọ́ sí pé kéèyàn àti ẹ̀ ká tún lọ wà báyìí if not ó ṣe wá jẹ́ pé dáàdì gbọ̀ngàn gbọ̀ngàn ló tún wá ṣe lọ́wọ́ ẹ̀ ah, ah. oh, I'm so so happy. What is meant to be will be. Of course. Yeah. Mommy.

mẹ́rin ogun ti ilé lódìde tó ń tẹ̀lé ẹ kiri torí wọ́n ti fà mí sí ẹ ah, matter of fact ìwọ ni kọ́kọ́ lógun yẹn jà o ìdí ẹbí ẹ pátápátá òun lógun yẹn bá fira. Eh, amúmirí obìnrin kan nínú ìṣèpáyà yẹn ṣẹni tó funfun kì í ṣèyàn tó pupa fò ó ṣùgbọ́n èèyàn pupa ni orí kò dúdú rárá ó lọ́jọ́ lórí díẹ̀ èmi ni mo ṣe mo rí àfihàn mi wípé ẹni ẹ ṣe iṣẹ́ bíi fashion designer bíi tailor. oh sorry ma the only person tó pupa that's close to Momseed. Um, I think he's one year roughia like that. I mean, ah. oh shit. Yes, what really mean? Ah. Oh what's the bank on Jebo? Ah. Ah. Mm. What's the bank on Jebo? I need to I just can't believe it. Hey! Ah. Ìgbà tó máa kúrò lọ́dọ̀ yìí àwọn pẹrẹntì mo wọ́n wà nínú wọ́n lè fa àwọn lọ́sìn mi wá sí park. I'm sorry to tell you this màmá ẹ ti kú. ah ah no no no ah how come. <sighs> bàbá ẹ̀ gan dádì ẹ̀ obìnrin tí mò sọ yìí ó ti sọ wọ́n sínú òògùn ayé ó ti gba òde ọ̀sán lọ́wọ́ wọn ó ti fún abẹ́ ẹbí jù. àbúrò ẹ̀ kan wà ní òfòòró lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe sọ yìí. Ah! Ah! àmọ́ wéémọ̀ sọ kinní kan ó ní gbogbo igi tí ọlọ́run mi kò gbìn ó ní a ó fa wọn tún ti gbòǹgbò ti gbòǹgbò a ó sì dà wọn sínú iná ó ní igi tó bá kọ̀ láti so èso rere ó ní a ó sọ àkísà ó sì gé wọn lulẹ̀ ó ní ta ni mo kè níwájú sí bá lórí ọ̀rọ̀ ó mẹ́ni tó kò yìí ó mẹ́ni tó mọ̀ lẹ́mọ́lá ọ̀dọ̀ yìnyẹn èmi pẹ̀lú ẹ̀jọ̀ mọ́ lọ́la. ó sì ti dà gbogbo ọmọ kúkú wọn wọn lọ báwo máa lọ ni. gbogbo yìí máa bá lọ́gbọ́n. ìlú wọn. láti lọ ṣe kí ni. nǹkan tẹ sọ́nlẹ̀ iná kí gbogbo àkókò lọ kí n tẹ̀lé lọ sílùú wọn. gbogbo wọn ò ní lè lọ. Eh, especially ẹ̀yin mà ẹ̀ ní lè lọ. ojú ogun ni mò ń lọ wọ́n ní atakúrò wọnú àdó kò lè gbọ́ ọmọ inú èmi máa ń sin ọmọ tèmi mọ́nú àdó ni máa ń fi ẹ̀mí mímọ́ sí wọn mọ́ àti ọwọ́ iná máa fi sé wọn mọ́ ni ẹ jáde nílé yìí ṣẹ́gbọ́n mà èmi àti ẹ̀ àti woman yẹn là ní business nígbà tá a bá dé a máa jábọ̀ fún ẹ ṣùgbọ́n so Démọ́lá à ń lọ sọ́dọ̀ Démọ́lá tí irin bá kọrin irin á dúró tí irin bá tún wá kọrin irin gbọ́dọ̀ tẹ̀ fún irin ni mm. ṣé tí gbọ́ ọ̀la lágbára ń lọ ṣáwà. mo ń wò wípé since tí wàá ti lónìí tẹfẹjọ travel lọ sí ìlú lẹ́yìn you need change of clothes wọn wọ ṣe máa ṣọlẹ tẹ̀lé wọn lọ sí ìlú. no oh, serious ṣé èèyàn máa wà ní fún ìṣá. kò sí ní wà ní fún ìjọ ṣé aṣọ yìí tó wọ̀ láti jọjọ ìlú fún ọmọ tẹ̀lé wọn. ó ah, máa need change of clothes now you cannot keep wearing this. Anyway ìyàn pé wàá sọ ṣá. eléyò kì í ṣe ẹni àwọn ìwọ ni kò sọ nǹkan tó bá fẹ́. ó ti fi gbogbo àwọn ìwà yìí lẹ̀ tó máa ra nǹkan fún mi kiri. anyways i'll be needing a singlet mm -hmm. and a boxer. Mm. what. it's i'm needing prices. ó wo dìde jàre ká lọ ra nǹkan tó bá fẹ́ rà. which boxing mo kàn ń wo ha ẹ kí bàbá lọ́ọ́ yà gbẹ̀ mú ẹ kí sọ mọ́ ọmọ dìde jáde ká a ò rọ́wọ́ tó nà fẹ́ nígbàgbọ́ pé àlàáfíà la bá yín. àlàáfíà la bá yín àmọ́ mi ì rojú ìrì. bẹ́ẹ̀ni ẹ rojú mi rí èmi náà dẹ̀ mọ́ mi. bọ́mọ mọ́lá mo sì mọ Rónkẹ́. bẹ́ẹ̀ni ẹ ẹ rojú mi rí èmi náà nìyẹn rí àmọ́ àti ríra lẹ́yìn náà ni wọ́n ní pẹ̀kí ti ṣe pẹ̀kí gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́. bẹ́ẹ̀ ẹ jọ̀mọ́ lórí Démọ́lá tí wọ́n kí ọmọ ló gbé mi wá báyìí mo kò fẹ́ bí ní èrè mo lè fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ tó bá ti wà níkàáwọ́ mi. ó wà níkàáwọ́ mi mà tí ò bá sí níkàáwọ́ mi ní tó dídí èkó gbéra kí ni mò ń bọ̀ wá bá yín nílùú yìí. ẹ sáwọ. ẹ jọ kí làwọn ọmọ yìí ṣe fún mi gan tẹ́ ẹ fi ń bá wọn wí àgàgà adémọlá rẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún yín. yẹmi bá wọn wí démọlá àti Rónkẹ́ kí ni mo fẹ́ bá wọn wí fún ṣó ni mo mọ̀ wọ́n dáadáa ọmọ ọlọ́jẹ́ sí mi ìgbà tí ìyá wọn wà láyé wọn ò ṣẹ̀ mí gbogbo ètò tó ṣẹlẹ̀ sí bàbá wọn náà gbogbo ìgbà ni mo lọ ń kí wọn àbí Rónkẹ́ kí ló wá fẹ́ ṣe fún mi wọn ò ṣẹ̀ mí. arábìnrin ẹ wo ojú mi dáadáa á dẹ mọ́ra ẹ mọ̀ mí èmi náà mọ̀ yín bó tiẹ̀ jẹ́ wípé à ń ríra for the first time bí à ń ríra bẹ́ẹ̀ ìdá ṣe ń rí ara wọn ṣùgbọ́n ẹ mọ̀ mí mo dẹ̀ mọ̀ yín ẹ mẹ́ni tó ń gbẹ́nu yín o mo dẹ̀ mọ̀ ẹni tó ń gbé inú mi ẹ wò mí wò òkùnkùn níyìn mọ́lẹ̀ dẹ̀ lèmi ń tẹ̀ ẹ̀dẹ̀ mọ́ ni kò dẹ̀ ní ṣẹlẹ̀ láyéláyé ìwé mímọ́ sọ wípé bí ayé àti ọ̀run bá ré kọjá ó ní kíkí nínú ọ̀run wọn láwọn ní ní lọ láláìṣẹ̀ ọjọ́ àti wọ̀ oòrùn àkànjì baba adémọ́lá àyìnkẹ́ ìyá rónkẹ́ àtẹ̀yìn àtàwọn ọmọ yín àti gbogbo ìdílé yín wọ́n ní kẹ́ ẹ má ṣe ẹ ṣe igun ṣe ó pa lórí àkànàmàgbò ṣe ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn àgbáhùn rere tó ṣe ń jọ́ náà lọ́hùn ṣe ló yọ̀ ó lórí yàrá ya. Raya nítorí kíni nítorí igi ńlá ló máa ń gba gbogbo lẹ́nu òjò ńlá ló máa ń tẹ̀dí ògiri mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ ewé ògùdùgùdù kò ní balẹ̀ báyìí ká fi dágbà wé ẹ̀kọ́. ni mo kọ̀ mọ́ bíbá yìí. ó ti dandan kí òkùnkùn kó tẹríba fún ìmọ́lẹ̀ wọ́n sọ fún ìmọ́lẹ̀ ń bá àwọn ọmọ wí ẹ̀ẹ́mẹ́ni tó jókòó wájú yín ni ẹ̀wù ẹni tó ń gbẹ́nu mi ojú gbogbo ayé lọ o ṣe rí nínú kẹrọra jẹ́wọ́ lẹ́rọ̀ tàbí kí n pé ogun ọ̀run sọ̀kalẹ̀ fún yín pé kí inú ọ̀run kó sọ̀kalẹ̀ kó nu yín mo ní kí ni àwọn ọmọ ṣe fún yín ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀ mo á ṣe níbi mi ẹ mọye kìlómítà tí mo rìn mo tún fi ìwọ yìí rìn ẹ sọ fún mi pé wọn ṣe yìí èmi nìkan kọ́ ni mo jẹ́wọ́ o àwọn ogun ọ̀run tó pọ̀ nípa àtẹ́gbá tó pọ̀ níkàwọ́ wọn bẹ pẹ̀lú mi ẹ wọ́n kó tó di pé máa yọ pàṣọ tì mo ní kẹsàn kan tó ọmọ ìbá ṣe fún yín kí ló ṣe fún yín. arábìnrin ṣọ́ ara ẹ̀ gidi gan ni o tí ẹ̀gbọ́n náà ìwò ló kàn ẹ̀ bẹ́ẹ̀ gan ṣọ́ ara ẹ̀ gidi gan ni arábìnrin mo náà wọn ò ṣẹ̀mí oníwọ̀n ṣẹ̀mí kí ló dé gan. à ń wí ó ń wíru ó ń wíru ó lóun ò mọ́lẹ̀ èmi òkùnkùn àgbà náà wà kọ́ ngbà náà wà kọ́. Ah, ah ẹ tiẹ̀ wá gbóná mo fẹ́ mọ nǹkan tán ṣe fún mi ó dáa tòótọ́ lọ ṣe ìwọ náà wò ṣé ó dáa kíṣu èèyàn tú kó má fọwọ́ bò jẹ kó jẹ́ pé gbogbo oríire táwọn ọmọ ẹ̀ bá ṣe àti ayọ̀ táwọn ọmọ ẹ̀ bá ṣe kó wá máa gbé káàkiri kó máa pariwo lé kó máa fi láwọn tó kù lójú ṣáwa náà ò lè ṣoríire láyé ìmọ̀ ni. ṣẹ́rí ti yé mi àmọ́ jẹ́ kí n sọ kí n kàn fún yín ìwé mímọ́ sọ wípé ká má ṣe gbọ́mọ ní ilẹ̀ Ísírẹ́lì wípé àwọn bàbá jẹ èso àjàrà ẹ̀yìn kan àwọn ọmọ ó ní oníkálukú ni yóò ru àìṣedéédé ẹ̀ ẹ wò ó ti tó gẹ́ ohun tí mo ní mo fẹ́ gbà lọ́wọ́ yín nìyí ẹ̀dẹ̀ bá àwọn ọmọ yìí ẹ̀dẹ̀ bá ayé wọn débi tí wọ́n dé yìí ẹ̀dẹ̀ ẹ̀gún sínú ayé àwọn òbí wọn àtàwọn ọmọ tí àwọn òbí wọn bá ṣe àṣemáṣe tí wọ́n kóra wọn níjàánu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló máa ń ṣe é láti pàṣẹ wípé bí inú ènìyàn ṣe dùn tó ní oore tí Ọlọ́run ṣe fún un nínú ogun yìí nìyá wọn tẹrí gbaṣọ sí nínú ogun yìí lè fọ́ bàbá wọn lójú ẹ sọ eléyìí dáláì níbu ẹ sọ dáláì kiri aláìjẹyàn eléyìí náà jẹ́ kọ́rọ̀ ẹ̀ kò lójútùú ẹ wò mà ṣe fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ ẹ̀yin àtàwọn tẹ̀jọ ṣiṣẹ́ yẹn bí ọlọ́run ti bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ bẹ̀ láàyè ẹ wò ó ìwé mímọ́ sọ pé gbogbo àìṣedéédé wa pátápátá ó lò ní àti kàn má gbélébùú pẹ̀lú Kristi ṣé ẹ rí àwọn eléyìí ebi tí wọn bọ́ nínú ẹ̀jẹ̀ Jésù o tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́lẹ̀ ní jáwọ́ nínú ọ̀rọ̀ wọn mo sọ pẹ̀lú pàtí agbára tó ń bẹ nínú ọlọ́run àlàyé tí mò ń sìn àfi tí bá mú nǹkan kan mí mọ́ ọlọ́run ṣùgbọ́n tí mi ò bá mú nǹkan mí lọ́wọ́ lọ́run tó ẹgbẹ́ Kristi ni mo fi ṣe àpáta tí mo dúró tí mo sì bí ojúlé tẹ́ ẹ bá kọ̀ tí ẹ bá jáwọ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jáwọ́ màá ní kó gun ọ̀run kó ràn yín níṣẹ́ iná mi mímọ́ mo pa ní àṣẹ yìí tá a fi fún mi torí pé a sọ wípé ọmọ aláṣẹ ni èmi ṣe ó sọ bí olóò ti rú ahọ́n mi ní àgbọ̀n náà tí mo bá ti tú oníwọ̀ ọlọ́run mi tú etí mo bá sì dé oníwọ̀ ọlọ́run mi dé gbogbo bíkíbi tá a bá de ìṣẹ̀dá àwọn ìmọ̀ gbogbo bíkíbi tá a bá fi ogun de ìṣẹ̀dá àwọn ọmọ lórúkọ jésù yẹ mo dáhùn pa sórí ológun mo ṣe ní back to sender ṣé ẹ rí mo wá kìlọ̀ fún yín ni ní àṣálẹ́ yìí tẹ́ bá ti lọ sípàdé yín kẹ́ tú wọn sílẹ̀ níbi tẹ́ dè wọn mọ́ ẹ gbọ́dọ̀ tú wọn sílẹ̀ mi ò dalábà nípa ẹni tó ń gbé inú mi mo pa láṣẹ ni. ó dà arábìnrin ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. ó dà mo ti ṣetán láti tú wọn sílẹ̀ ṣùgbọ́n wọ́n á san nǹkan. ẹ wo ojú mi dáadáa tó ẹ pé lótìtọ́ àti ní òdodo ni ọlọ́run bẹ fẹ́mi ẹ̀ ń bẹ̀ láàyè. a wípé nípa Adémọ́lá àti Rónkẹ́ wípé jésù ti fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ ó sì ti fi ẹ̀mí ẹ̀ rọ́pò ó ti fi ẹ̀mí ẹ̀ ṣe tuntun àti ìrúbọ fún ọ ó ní àti kọ́ gbogbo àṣẹdílé wọn mọ́ àgbélébù kò sí kọ́kọ́ tẹ́ ẹ lè gbà lọ́wọ́ torí wọ́n ti di ọmọ ọlọ́run alààyè ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ gbà lọ́wọ́ jésù. Hey, hey, hey, hey, hey, a tú wọn sílẹ̀. ó nílẹ̀kùn bá pọ̀kùn oníkèrè àṣì ó nílẹ̀kùn bá pọ̀kùn oníkèrè àṣì ó nílẹ̀kùn bá pọ̀kùn oníkèrè àṣì. lémọ́lá róńkẹ́ àti bàbá yín mo wá tú yín sílẹ̀ lónìí lára kó tiẹ̀ yìí lára kó tù yìí. Oh. dára ni kéèyàn kúrò nínú àgbàdà bọ́ sínú iná. sórí ló ti ní abáyọmọ́ ní kàpé yìí ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú ẹ bá wa dá sí i ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú mm, ọ̀rọ̀ yìí ò yé wa ó rújú níbo là ń lọ níbo là ó fàbọ̀ síta báyìí. dáyé torí pé ewúro ń korò ní bẹ̀rẹ̀ o ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ewúro ìgbẹ̀yìn ewúro ní láti lò.